ìsí ọjọ́ àwọn alámọ̀lẹ́ ẹ̀sìn èyí tó nípa ṣe pẹ̀lú àkúndà sáńtẹ́láì ọkàn ìkàwé sí ọ̀pọ̀ láàárín àbíọ́kà tó bá làáfíà tó yẹ kí mùsùlùmí ní àtàwọn àbíọ́kà nítorí káàkiri nítorí ọ̀rọ̀ ìyáàbí àbẹ́ nípa ilẹ̀ ọmọ ènìyàn إلى ترهيب تسهيل العقيدة الاجتماعية ومن يعود أمر الخلفاء الكريم رحمه الله تعالى. بفرض الفصل الثالث والإمام الأول أنصر التوحيد ìpínlẹ̀ kẹta nínú tàwí òun náà ṣàlàyé lọ́wọ́ òun ni tàwí nínú àṣìmáàrí àṣìfà òṣì ọlọ́mọba láṣọ onáfin tàwí nínú pé tí mùsùlùmí ó mọ̀ nípa ọlọ́run òun làwọn orúkọ rẹ̀ ètò owó oṣù ìjọ tí wọ́n sì ní gbọ́dọ̀ ọmọ rẹ̀ nípa ọlọ́run lọ́nà àwọn òòyìn àwọn kàlẹ́ ìgbàgbọ́ rẹ̀. ẹlòmíì kọ́dà pẹ̀lú débẹ̀ rẹ̀ ní ìgbẹ́rẹ́ mùsùlùmí akáyè lọ́bẹ̀ rí kí ló kàn jẹ́ pé wọ́n jẹ́ láìpẹ́ jẹ́ tí ó kàn mí pẹ̀lú pé ọlọ́run bá nílò báyìí tó nílò báyìí à mẹ́wàá kan mẹ́rọ ó kàn ọ́ ó sọ̀rọ̀ mọ́ ọ̀la. nítorí pé àwọn nǹkan wọ̀nyí ó wà lára àwọn sáàtì máa fi ń rẹ̀ fún ọ pé mùsùlùmí ni ọ mùsùlùmí ni ọ ẹ wo ìkànnì àwọn sábẹ́ ẹni Muhammad. معاوية بن حكم السلمي رضي الله تعالى عنه nígbà tí ẹrú kan ní àwọn ẹrú rẹ̀ tó fi tó ní kọ́ bá wọn lójú tó àwọn nǹkan ọ̀sìn bí ẹran ẹrúbìnrin yìí kò wá lójú dáadáa ìkókó tí wọ́n ń wọ bẹ̀rẹ̀ ó sì ní ẹran jẹ ẹni wá bí màá wíyà. فكرة سبقها أجنبية يوم يجيء الزمان صلى الله عليه وسلم عمل في قواعد النوى أنا طلبي دي أنا بي أين الله أوكا أين الله من بولنا باوا يو أنا ميو بالله كلا أنجز بولنا باوا آه نوى قوة ثم لا قل الله في السماء ثم لا يعصي على من انا يمكن درجه لو يتعلمني ان انت رسول الله هذا كان بالظبط انا الاعتقاد فانها مؤمنه النبي حفظت لها الايمان ànábì ìsàkóso ìmọ̀nì rẹ̀ fún ẹni ẹgbẹ́ ó ní mọ́nì ilé ló fara lọ́bẹ̀ tó pé ó mọ̀bí tí ọmọ ọ̀gá wa ìdí ẹni tó pé ní ẹ̀sọ́ bá ẹni ẹni orí lẹ́nu yìí ẹni tá lẹ́ta kọ̀ bá fún ọmọ mi yìí kò sí bá fún bẹ̀rẹ̀ tó ń gbígbá táǹdé láwọ́ yìí láti táǹdé láwọ́ báyìí à àbúkọ́ náà kọ̀ bá wọn kò bá wọn nígbà tó ń ṣe é wù bá wù ọlọ́run lè gbà lọ́wọ́ bá wù níta ń pera wa ajẹ́bẹ̀ ajẹ́bẹ̀ ọmọ kan síra wa à ń pera wa ní sùn ní níta ajẹ́bẹ̀ ẹ̀rọ náà àmọ́ ìṣe àwọn bá kàn bá nǹkan ilé ìlú mọ̀ ní ilé mi kò sẹ́ni tó ti kọ̀ bá mi ẹgbẹ́ mi lọ́kọ̀ bá mi àmọ́ ìṣe mú mi ní kò bọ̀rọ̀ jẹ́ jẹ́ kó ní ọdún ìrọ̀lẹ́ lọ. ní sọ́nà fún ọkọ̀ sàánù wa òjò yìí ń dàrú sí i pé àwọn èèyàn ní àkọlé kan nípa àmọ̀ ẹ̀sìn pé èyí máa ń gbọ́ ilé ìwádìí wáàdí ìwé gbogbo wa máa ń gbọ́ wáàdí ìwé ìgbọ́lọ́ náà bá ilé àkàmì tọ́nà bá irú àwọn ọ̀rọ̀ kọlọmọta tàbí kọlọmọta fún ọ. tó alámà yí ọ̀rọ̀ ta ọ̀fíìn èyí tí alámà ìta wọ̀ ọ̀hún ṣe pàtàkì lọ nípa ọkọ̀ ọlọ́ àwọn ní ìsopò látara rẹ̀ àwọn ní ìsopò látara kí lọ́ náà ń gbé yóò lè lè lọ́nà ní àwọn ní ìsopò lára rẹ̀ àwọn ní ìsopò lára rẹ̀ ẹnì kan lọ́sẹ̀ líle yìí kí ló fẹ́ lé líle kí ló ń gbé ọgbọ́n ẹgbẹ́ ìdájọ́ ẹ̀kọ́ ìdílé ẹ̀kọ́ béèrè ẹ̀rọ àti bá kíkà ẹ̀rọ ìdílé àwọn ọ̀dọ́ àwọn ọ̀la ìyẹn náà bá wa ọ̀la ní bí yìí là ń béèrè yìí ó ń dáhùn àbí ọ̀rẹ́ lórí sí èsì. ṣe ọ̀rọ̀ nípa ìlànà àwọn àlùsùn náà ẹ̀rí pẹ́tù àlùsùn náà ti wà jẹ̀máà sí àtúmọ̀ ìláhi wa sifati. ìlànà táwọn alùsùn náà tí wọ́n rìn tí wọ́n ń tọ̀ nípa orúkọ ọlọ́run ọlọ́run jẹ́ báyìí àtàwọn ìròyìn ọlọ́run ọlọ́run jẹ́ báyìí ìlànà mẹ́ta náà ni ìlànà mẹ́ta láwọn ìmọ̀ pé ọlọ́run jẹ́ báyìí ó ní ìròyìn báyìí ìlànà mẹ́ta ló yẹ wọn a ti kàlàyé ìlànà kan jẹ́ orí rẹ̀ láti ọjọ́ wọn jù ú gbogbo tá à ń tẹ ìjọba bá ń tẹ ìjọba ń tẹ ìjọba wọ́n bá ń tẹ ìjọba ẹgbẹ́ ká ló ń bàjẹ́ ìṣẹ̀ dáadáa nígbà tá ìjọba dé lónìí sí la kọ́ lónìí bá a ti sọ ìyá àgbọ̀ yìí tí ìjọba wá délé wá dèkè kọ́dà kò sí tó kú kí ẹni jọ sílé lọ́tà ni ìlànà táàlù sínú ọmọ ìlànà táàlù sínú ọmọ ń kọ́ nípa àwọn orúkọ ọlọ́run àti kékeré àtàwọn òròyìn ọlọ́run ìlànà ìlànà pé ìlànà mẹ́ta ni ìyàrá àkọ́kọ́ ọ̀nà pé ìtọ́nà ọba ti rìn rẹ̀ ìtọ́nà ọba ti rìn lẹ̀ fún ara ẹ̀ nínú Al-Qur'an pé ìlú jẹ́ báyìí abáàdé Muhammad ó ti rìn lẹ̀ fọ́nà pé ọlọ́run jẹ́ báyìí ló kọ ìlànà àkọ́kọ́ nù. bóyá lọ́sẹ̀ fọ́nà ọba ń báyìí torí kókò rẹ̀ bẹ́ẹ̀ bóyá lọ́sẹ̀ fọ́nà ọba ń jẹ́ orúkọ nítorí pé ẹni tọ́wọ́ bá ń fẹ́ sí wa no tó no ìtọ́lẹ̀ àpá lọrin afáwà náà ní ọ̀sá ọmọ ọlọ́bà kan yìí náà nígbàtí wọ́n láàkún tẹ́lẹ̀ láàrin àwọn ṣàbàtíyà àtàwọn àwọn aráàlú lápẹ̀jùlọ wọ́n á kọjú wọn lọ́sọ́dọ̀ àwọn àfáà lọrin afáwọn sọ̀dọ̀ wọ́n sọ̀rọ̀ kan kọ́dà ọ̀rọ̀ yẹn wọ́n ti fi wà sí gbòmí. wọ́n sọ bí ìgbà tó ẹ̀rọ ìgbà tó ẹ̀rọ ó ní ìwádìí ọdún lọ bí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. nítorí sọ pé gbogbo ìtẹ̀lé ayé wa kí làwọn ti sọ wọ́n bá wọn àmọ́ wọ́n gbọ́ ẹgbẹ́ pé nítorí gbogbo ìtẹ̀lé ayé wa ìtẹ̀lé ìgbà wájà ìdíkárò bí anábìsí lè kọ́ òkùnkùn táwọn láti jẹ́ ìlànà ìgbésí ayé wa àtẹ̀sìn wa kárí ní ìlànà ìgbà ìlú ṣẹ́fẹ́ ìpàdé padà kọ̀ wọ́n ṣe wà sí ó ti dàgbé rárá ẹ̀yà lè sún náà ẹ̀sìn wa tẹ̀lé tẹ̀lé díẹ̀ díẹ̀ ní ẹ̀yà lè wá fún àwọn ọ̀hún àpàdà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí ọkọ̀ ọ̀fà tó ń jẹ́ náà wọ́n kàfàrà wọn ni àwọn kàfàrà wọn o gẹ́gẹ́ bí i so ìjẹ́ tó lọ́gbà jẹ́ fẹ́ẹ̀tọ́ wọn kàfàrà balẹ̀ jẹ́ ìtara yọkù ní ọkàn rẹ̀ ṣọ́n tí ìlara yọkù ní ọkàn rẹ̀ ìkórìíra yọkù ní ọkàn rẹ̀ nígbà tó ń sọ nípa ìṣúná ìwàlẹ̀ yọkù ní ọkàn rẹ̀ ìjàmbá ìṣúná ìjà ìjàmbá àwọn ẹ̀rù nígbà tó rẹ̀ sí ẹ̀rù ìjọba ìṣúná ìjọba ìṣúná àìmọye ọ̀pọ̀ àti tọ̀nà ọ̀pọ̀ ní ha ọlọ́run bò lò bẹ́ẹ̀ bá ọlọ́ bá. àìmọye ọ̀rọ̀ sí àìmọye ọ̀rọ̀ àbúrò àti àkọ́kọ́ rẹ̀ lónìí tó mọ̀ sá. ní ní ní àmì ẹ̀kọ́ ìdókòwò yìí òun pé ó kọ́ ọlọ́run láti ìdókòwò náà. pẹ̀lú ìtàlábà lọ́rùn ẹlẹ́kọ̀ọ́ ìgbàgbé ti fara ọ̀nà kọ́kọ́ ní ìgbé láti mọ̀ sẹ́lẹ̀ kan jẹ́wọ́ àánú ká bẹ̀rẹ̀ nù alùpùpù àbí kíkẹ́ ni sọmọ́ni ìgbà fún ìgbàgbé náà. nínú ọ̀nà kejì nínú ọ̀nà kejì náà ni mo fẹ́ láti máa jẹ́ ọlọ́ọ̀dẹ́gbà rẹ̀ ọlọ́ọ̀dẹ́gbà rẹ̀ ọ̀nà kejì sọ̀rọ̀ kọ́ọ̀tù èyí ìlànà alùsùn náà tí wọ́n kọ̀

àbẹ́rẹ́ ẹ̀rọ ti dé lórí mọ́pá fún ẹ̀wọ̀n ọ̀rọ̀ bá jẹ́ ìdílé ẹ̀yẹ́ nígbàgbà àtàkàtà ẹ̀rọ yìí wọ́n ẹ̀rọ ti ẹ̀fẹ́ wọ́n lé lẹ́kùn yà mẹ́mẹ̀kọ́ ha mẹ́mẹ̀kọ́ ìlẹ́nu ayẹ́sì àwọn ìṣẹ́kọ́ náà bá ti ń gbé ìgbàlá yóò kọ́ sí mi ìlú ti báyìí àwọn ọmọdé ẹ̀ máa bẹ̀rẹ̀ ní ìtàn yẹn lórí sọ́ọ́ أو على لسان رسولهم صلى الله عليه وسلم إلا في الجنوب عبر الرحمن لا تجري إنسان يوسف الله طبعا القرآن في بن كذلك أصلي عبد بن محمد قل كمان التصور إني حرمت ظلمها على نفسي نفع نفع عن نفسه agbóhùnlò ọlọ́run ní ọlọ́run ṣe lọ́fí o lọ́fí ìpò lára rẹ̀ fúra ní ìgbẹ́ ìgbẹ̀rẹ̀ wọn tí ó wà lórí ọlọ́run àbòsí arábìnrin yìí ṣùgbọ́n ní tí ọlọ́run ọdọ́gbọ́n ọba ló fi kíkọ́ báyẹn ó ní kò tọ́ sí mi abámẹ́lẹ́dẹ́ sọ bẹ́ẹ̀ pé ìdánwò ìfẹsẹ̀ náà ní ti fáákì nọ́ọ̀sì nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ jẹ́ pé àbùkù wà bẹ́ẹ̀ àìsí ń bẹ bẹ́ẹ̀ nínú àwọn ìbáyìí mọ́ra ètò ọ̀rọ̀ pẹ̀lú pé ó wà ní àwọ̀kan àwọn alùpùpù náà tí wọ́n bá jẹ́ wọn ṣògbó tí ni kàmẹ́rí dídì sí kàtí àyùmọ̀ sí ìyá tó àná. Ìwé tó wọn bá ní òun ò pa ọ̀bọ̀ sí òun fún un. Alùpùpù wa ní àjẹ́ kan. Ìjọba ní ó lè ọkọ̀ ìtì rẹ̀. Ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀gá mi mọ̀. Ọ̀nà kí ìjọba ọ̀gá mi mọ̀ ẹ̀dàpọ̀ alùmọ́rẹ̀ ìlú kò hàn fẹ́ràn ìjọba ẹ̀ bìtàlá ọ̀sẹ̀ káfọ́ ẹ̀ alùmọ́rẹ̀ ìlú hadithi fẹ́ràn ìjọba ẹ̀ fẹ́ràn ìjọba ẹ̀ nínú ọ̀nà mí táwọn tó ń bí sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà pẹ̀lú ẹ̀rí òun ni kọ́lọ̀ ní ẹmọ́pì ìjọba ìlú nìyí ṣé wọ́n ní wọ́n ti bìrì láti lóyún àbùrù ìyọ̀lọ́ ọ̀pá kọ́lọ̀ ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá àgbẹ̀dẹ àti ti kàtó ìrìn rẹ̀ ṣòkòrò tó tilẹ̀ ìwé ìrìn rẹ̀ àwọn ọ̀gá ìrìn tó ti lọ ọkọ̀ sí ẹ̀fọ́ rẹ̀. Wọ́n tó lù mẹ́rin náà wọ́n ò lẹ́ tààrà ànẹ́sì ẹ̀yìn ẹ̀kọ́ tó ti lọ. Àbá mi rẹ̀ gbogbo ìrìn tó wọ́n dá ilé ìfẹ́ mi ìrìn tó di kù. Ìlẹ́ ìyàtọ̀ rẹ̀ ní àdìmọ́ àti. Ó sì àìní omi ẹyẹ ẹyẹ kò pé bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ yóò ṣe báyìí lọ ní gbogbo òòrùn tó bá jẹ́ pé ó dínkù àdìsí bẹ́ẹ̀ mọ̀ tẹ́lá àwọn ìlọ ẹ̀ kájú yìí kájú yìí lọ́wọ́ yóò dúró di kàmá yìí tó tẹ́lá wá pé tiẹ̀ ẹ̀yà wá pé àmì fi rìn lọ́nà bá bẹ̀tà wá ní fi rìn lọ́wọ́ gbúgbúlò láti bí ìta ẹ̀rẹ́ alẹ́bí ìròyìn aláàbò ìdílé mi. Nígbà tí nígbà tí ọ̀rọ̀ ti ọ̀rọ̀ fúnra ní ọba tí ń pé ní ọgbọ̀ pé ọgbọ̀ pé ọba òkú ní ẹ ṣe tàbí ní ẹ ṣe ń pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ onígbèrè lọ́wọ́ ọba ni orí ẹgbẹ́ ọkọ̀ ọ̀sọ́kọ́fẹ́ tí wọ́n ọba nílé ìgbà tó kọ kọ́ ọdún ìdáná ìpínlẹ̀ orílẹ̀-èdè ìlànà ìyá náà. tó bá gbé lórí ó ní ọdún ó ní ẹ̀hẹ́ kọ̀síbí ẹtì kí èsì rẹ̀. ọkùnrin ọlọ́pàá ẹgbẹ́ wọn lọ ọkùnrin bá tó kàn dájú èyí ọba tó jẹun lọ́wọ́ lọ́wọ́ kò sí ìpínlẹ̀ ó pé àwọn dókítà yẹn nílò yẹn nínú àlọ́dọ̀ lè dá omi láti rí bẹ́ẹ̀ máa ń lò kìí ṣe kìí ṣe nílò àpẹẹrẹ ẹgbẹ́ tẹ́ka kó wá sí ọlá ọlá òkèlà ọba alágbádá ọba gbàgbàgbà ọba gbàgbàgbà òun ọba tó lé pé ọ̀run ló ń kó mú ẹsẹ̀ ìgbà sí wọ́n ẹgbẹ́ tẹ́ka náà ń gbé ìgbé ìgbé ìgbé

òun pé ẹ wà fìlè náà ọba nínú àwọn ọ̀gá àti olórúkọ náà ọba rẹ̀ káàkiri náà àwọn ọ̀rọ̀ yìí sọ́dọ̀ ní orúkọ náà ọjọ́ kan ló sọ ìyá mi o bẹ́ẹ̀ tó ń kọ fún mi náà yìí ní àkọ ìwọ̀n abalẹ̀ ọmọ wíwá mi wọ́n ní ìhà ìdíwọ́ lẹ́yìn ìhà ìyá ìyá ìyá àìmọ́ ìgbà yìí ló ń gbé kalẹ́ rẹ̀ nípa àwọn ọ̀rọ̀ ó láti máa gba ìlú ó kọ ọ́ ìlú yìí àwọn kọ ọ́ ìlú yìí ta mọ̀nà ọ̀nà òun ìjọ báyìí ní ilé ìjọ báyìí wọ́n jọ báyìí ó kọ ní àwọn olùgbé ẹgbẹ́ lọ àwọn olùgbé ẹgbẹ́ lọ olùkọ́ wọn ní ẹgbẹ́ lọ. Ilé ìjọ pé ẹ̀rí àdínkù tí a ìsinmi bá ń lò tí o lè ọkùnrin mẹ́rin wa olóògùn ní mílíọ̀nù àdìsí náà ó ti tẹ̀lé ìpínlẹ̀ àdìsọ́. akẹ́kọ̀ọ́ bá ti pé wọ́n lè láàbù iná lè láàbù tó tán wọ́n ti sẹ́yìn náà ìtumà àti láti gbà yẹn náà bá ní àwọn orúkọ mẹ́ìkan. mẹ́ta sọ́ra ẹni bá sọ àwọn olóògùn dáadáa dákẹ́lẹ̀ ìjẹun àwọn olóògùn àwọn ìdàkọ̀ ìgbẹ́ lọ́wọ́ ní ọ̀nà wọ́n ní ilé ìdílé lọ. Bẹ́ẹ̀ bá ti lọ fún ọmọ ọmọ ọmọ ìdílé lọ sí ìlú àwọn ìlú ọkọ̀ kí ló bá tẹ̀lé yìí. Àjọ kan wà, a lè sọ ìgbà ọ̀sẹ̀ náà fún ká máa ṣe àjọ àyẹ̀. Àjọ àgbà púpọ̀, iná ní ìka tí ó ti kú lẹ́yìn tó kú lẹ́yìn tó ń padà. Àwọn ọmọ ọkùnrin àgbàlá àwọn àjọ àgbà púpọ̀ ní ìgbọ̀n púpọ̀ láti ní kan tó fún ọlẹ́nu kó fún ọlẹ́nu lórí pé lọ́nà méjì ó kọ́ lọ́sẹ̀ ìkàwé ní wọn bọ̀tọ̀ ó bí kọ́ ti gẹ́lá ti lọ́nà ìgbà yẹn ó bí kọ́ ti máa ń bọ̀ ọ́ta jẹ́ ó sì mú ní báyìí ni wọ́n ti àgbà yẹn. ọ̀nà tó ti ní pé ó lè jẹ́ pọ́pọ́lẹ́m tí ń bọ̀ ọ́ta jẹ́gà tí wọ́n ti àgbà yẹn àgbà. ابن عبدك ابن عمتك ما سوى بيدك ماذا فيها حكمك علم فيها قضائك أسحلت بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو أي تفتى به في علم أي لم تكن أحد من خالق الجبلين أي لم تكن أحد من خالق الجبلين فمن لا تستطيع الله بأن يلوم يا رب هذا الناس هذا لا الله ثم الله إني عبدك أريد من الجبل ẹgbẹ́ ìwé ìwé kan ìlú mi jẹ́ ọ̀rọ̀ rẹ̀ èyí na abdik ẹ̀rọ ní ọ̀rọ̀ yìí rẹ̀ yìí ní bàbá mi ní ìlú na amatik ìyá mi jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní máa sí ti bìyẹn jù tó gbé ìjẹ́ náà kó gbé bí ayé mi ọ̀rọ̀ rẹ̀ yìí ti ayé mi ọ̀rọ̀ rẹ̀ lábẹ́ àkọ́kọ́ rẹ̀ máa bọ́ kí ni ẹgbẹ́ mọ̀ ìwọ́n ti ta ìdájọ́ mi lóde ti yẹ ẹ̀ ìdájọ́ ẹ̀rọ ìtajú tó jẹ́ ìtì jẹ́ ìtì ìlú jẹ́ èyí tí ń lè ti lè bá wọ́n ti parí ẹ̀. Àwọn ojú máa ẹ̀rọ ẹ̀yà tó di ẹ̀rọ ẹ̀yà jẹ́. Gbogbo ìlú ọ̀rọ̀ ajá lórí ẹ̀rọ ẹ̀dá lórí ìlú ó lè mọ ètò ìjọba ní gbogbo ẹ̀jẹ̀ àti ìlú. Ṣé ní àwọn ọmọdé bọ́ọ̀lù wọn sábà sí? tí kò sí dédé ẹgbẹ́ ìgbàgbọ́ lórí ìdáwọ́wọ́ a ti lè fi hàn ọ̀dọ̀ gbogbo ẹgbẹ́ kan bá dá lórí èdè ìlú tó ń sọ̀rọ̀ yìí wàlúwà ìdí ló lọ́jọ́ fún mi ọ̀rọ̀ ṣàbẹ̀dẹ̀ fún mi àmọ́ ọ̀rọ̀ àtàlù gbogbo ọkọ̀ àyẹ̀kọ́ ìdí ọ̀rẹ́ ọkọ̀ àyẹ̀kọ́ ìdí ọ̀rẹ́ kẹta ti mú ọdún àyẹ̀kọ́ ìdí ọ̀rẹ́ àtàlù ìwọ́n ti lọ́wọ́ ìkúlù lè ìdíje ìgbọ́ gbé ẹgbẹ́ ní ọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ yóò ní ẹ̀hẹ́ tàbílẹ́ta ìjọta yọ̀rọ̀ mẹ́rẹ̀ ìhìn àwọn ìjọta ìdíje tàbí abẹ́rẹ́ ọmọdé ìwádìí ẹgbẹ́ láyìí tẹ́kẹ́bìrì méjì àyè àtọ́wọ́ ẹgbẹ́ tọ́lẹ̀ ẹgbẹ́ tọ́lẹ̀ àbúrò ẹgbẹ́ ọmọdé ẹgbẹ́ أو علمت الأحد من خلقك من خلقك àbí ẹgbẹ́ pé ẹni mẹ́ ẹ̀dá kan náà ẹ̀rú rẹ̀ ìdáhùn àti ìdílé pẹ̀lú ẹ̀rọ mi ìdáhùn àtàwọn ti gbà wọlé fún ẹni pé ṣé ẹni pẹ̀lú àwọn ọkọ̀ ẹ̀rọ nínú àwọn ọkọ̀ náà ti nàrà ní ìlú àwọn ẹgbẹ́ pẹ̀lú ẹ̀rọ náà bẹ́ẹ̀ ẹgbẹ́ ilẹ̀ ẹgbẹ́ àti ìhàn Èyí ni bí ọ̀nà tó kí ọ̀rọ̀ àìláì máa dé ìgbésẹ̀ náà ìgbà tó ọ̀pọ̀ ọmọ ẹ̀ tó mọ́ tó bí àpá tó sẹ́yìn láti àárín ọ̀gá ìgbà ọ̀sẹ̀ tó fi wú. Àbí ìdílé ẹ̀ tó gbé ní ìlànà ń fún ọ, àyẹ̀ ti fún ọlọ́nà tó ti ẹ̀ka wọn, bó wọn bá ti ní ẹwọ́ ní ìlú ọ̀dọ́ yìí. Ó máa ẹgbẹ́ náà bẹ́ẹ̀. Ṣé ẹ pé wọn náà lọ́dọ̀ ṣe wa ẹni tí èèyàn ló bímọ oúnjẹ ní àmì Muhammad èyí ni èyí tó ṣẹ́pà lọ sí ìdílé yìí tí mo gbéra rẹ̀ tí wọ́n á lọ. Àwọn ìjáde wa bẹ̀ ọlọ́run jẹ́ ọ̀rọ̀ pé àwọn gbogbo àwọn dáńtà òní ìwà ebi fún ìjó ìwé àwọn ẹ̀rọ ti tẹ̀síwẹ̀ bọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run bá ti gbèsè ẹ̀dùnmọ̀ dá táwọn ẹgbẹ́ mi lọ́wọ́ ìdí lẹ́yìn eréṣẹ́ àpárò ẹkùn lọ́wọ́ mi àlẹ́sọ̀rọ̀ lẹ́yìn ìkókò gbogbo ẹ̀mọ̀ ìtàkùnfọ́ fún wọn. ìjọba ẹ̀mọ̀ ọ̀dọ́ náà ní àbí ọkọ̀ ọ̀dọ́ ọ̀fún màkà náà ọ̀dá ìlà ìṣẹ̀mọ̀. ẹ̀ka tó ń sọ nígbà tó lè gbígbà ìwé nínú ó máa ń kọ́kọ́ ìjọba kan ní wọ́n ní ọ̀rọ̀ ìjọba láàbà nínú kọ́lẹ̀kì. Àwọn àwọn àwọn àwọn àti Muhammad ọ̀nà ìjàmbá lè fi dọ́rọ̀ ọ̀nà ọ̀nà ló jìnà ní. Àwọn ìlú kan ló jìnà, àwọn ìka ló jìnà. Ọ̀nà mi lọ rẹ̀ ọ̀nà àkọ́kọ́ àti ìmọ̀lá àlùkòkàn. Ọ̀nà mi lọ rẹ̀ ọ̀nà àkọ́kọ́ àti ìmọ̀lá àlùkòkàn. ìlànà ìpínlẹ̀ ìlànà ìpínlẹ̀ tó ní jẹ́ òwe àdúgbò àláì. ọjà ìlú ní bí ọwọ́ ọ̀pọ̀ ìyàjẹ́ rẹ̀ onítẹ̀lẹ́ kọ̀ ní. gbogbo ọ̀pọ̀ àwọn àwọn ọ̀rọ̀ ìdí ọ̀pọ̀ tó gbé gbé ọ̀pọ̀ ọ̀pọ̀ ìlú ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ tó gbé gbé ọ̀pọ̀ ọ̀pọ̀ ìlú ọ̀pọ̀ صلى الله عليه وسلم أبو بكر محمد إذا بكر من الجيوع أدري أن الاعتزال من المقاومة أفهم إذا تفجر هذا إذا سيطر القياس له فمما نفى الله عن نفسه inú àwọn nǹkan tọ́jọ́ kan wọn náà bá ẹ má fi irú kan báyìí kí sọ́dọ̀ mi nínú rẹ̀ ó náà ní àgbélé mi onílàbòsí sọ pé oṣù mẹ́tìlá ìwòsíṣẹ́ ẹni kápòsí wọ́n mọ̀ lọ́pù bí i níta àgbàlẹ́ ìgbà ilé èsì ìfọ́ òjò ní ayélujára àgbé iṣẹ́ kápòsí àgbèsí àgbé ìrẹ̀lẹ̀ mọ́à tòbó ti kàmẹ́rì máa tòbó ti kàmẹ́rì gbèsè ọkùnrin tirẹ̀ ágbẹ̀lẹ̀ àti ẹ̀rọ náà tọ́lá àdáyé alẹ́kùnrin ayé àmì ẹ̀rọ lórí ìlú kọ̀hán àbínú súnà tó kọ̀ ní ájúlé. Bẹ̀tí bí láti ájúlé láti ájúlé ájúlé. Gbogbo ẹni lọ́wọ́ ní ìdí rẹ̀, ó ní ètò ìrìnnú, bẹ́ẹ̀ ló ní rẹ̀. Ẹ̀rọ ìgbẹ̀yẹ́ ìgbẹ̀yẹ́ ìgbẹ̀yẹ́ ìgbẹ̀yẹ́ ìgbẹ̀yẹ́ inú ọ̀nà káàkiri wọn fi inú ọ̀nà tí a ti gbọdọ̀ ọ̀rọ̀ lè láti gbé ti gbọdọ̀ lọ. ọ̀nà àkọ́kọ́ kan ní bá ọlọ́run bá pẹ̀lú pé jẹ́ àlùkọ̀kú èyí jẹ́ Abdulrahman wọn rí abájáde sọ ọ̀nà àkọ́kọ́ nù. pẹ̀lú ìpèsè ọ̀nà náà kejì àwọn ẹ̀ka ọ̀nà dáadé láti ìròyìn rí. ẹ̀rọ ìjọba lè rí هو من الله عز وجل هو يرضى عن نفسه الجبور من كتير هذا تبدو هو تري رضاني وبتوع الجبين كتبني هو عارف عارف ده الجبور عالمي عالمي أبوه في الجماعة وهو صعب ولا ṣùgbọ́n ìrìnlẹ̀ tó kó rẹ̀rẹ̀ tó kí àwọn ìgbà ti fi ṣẹ́ni. Yàmùrọ̀ nípa àgbàdo ìjọba ìlú pé ẹ̀hẹ́ nípa àgbègbè ẹ̀hẹ́ máa tòbó ìka àgbègbè ọmọ àwọn àti gbogbo àgbègbè àdìsí fọmọ ọba kí ẹ jẹ kókó rẹ̀ àwọn àti ẹkọ títí ẹ̀rí rẹ̀ fún. Ọlọ́ọ̀lọ́ àlùkò ìgbìmọ̀.

ẹ̀mọ́lẹ́kẹta ẹ̀rùkọ́tìmù ẹ̀mọ́lẹ́kẹta táwọn ń gbé mọ́ orí láti jẹ́ orúkọ náà tí àwọn náà bá ń jẹ báyìí kí ni lẹ́mìlẹ́rù lẹ́sí ọ̀rẹ́ ọlọ́dún ìwé lọ́la ẹ̀sìn dáàbò ní mẹ́ta náà jẹ́ ànáàtú ìṣèlú àwọn olùkọ́ hàn ọlọ́run ti ń lẹ̀ fún ara rẹ̀ ànábì ti ń lẹ̀ fún ọ láti tàlàkọ̀ fún àyè. Òkè, àbúrò ní pé ọjọ́ ìdí ẹ̀gbẹ́ ọjọ́ ìdí ẹ̀gbẹ́ ọjọ́ ìdí ẹ̀gbẹ́ ọjọ́ ìdí ẹ̀gbẹ́ kò kọ́kọ́ rẹ̀ fún ìyàlẹ́ kò kọ́kọ́ rẹ̀ àmìlẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Àwọn àwọn táwọn kan sọ pé ọlọ́run bá jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ kí ni wọ́n jẹ́ pé báyìí. Kàlùjẹ́sì bí bọ́dì bọ́dì sọ́nà bá ní bọ́dì. ọlọ́wà ní bọ́ọ̀dì kò kọ́kọ́ rẹ̀ àbọ̀ ah, ọlọ́wà ní bọ́ọ̀dì tó jáwọ́ jùsù àti rí pé ọ̀pọ̀ kò tó lọ́wọ́ rẹ̀ kò tó lọ́wọ́ rẹ̀ kò tó lọ́wọ́ rẹ̀ wàrìnìyà àti bí ààyè títẹ́ báyìí wọ̀jíhà àbúgbàgbé báyìí àwọn ìkan wọ̀nyí ọ̀nà ọ̀bẹ̀ tí ó rẹ̀ fúnra rẹ̀ báyìí kò ní lọ́bí rẹ̀ fúnra rẹ̀ àtàwọn ọ̀nà ní ìmọ̀ràn ọ̀nà ìlú ọ̀nà ìgbẹ́gbẹ́ ìjọsọ̀rọ̀ ìgbẹ́gbẹ́ sábà pàtàkì rẹ̀ كلا المسيح أكثر بيان المسلمين أنا بكلا هذه ها فتوقفهم فيه إذا ما يكون التوقف في البلد التوقف أما كل ما جبنا الدعوة دي لا أو أو طب على كل ما يجي إما تقولوا إما لا تقولوا لا تقولوا إما إما إما إما على كل ما يجي ọ̀nà ọ̀sán ni ẹbí gẹ́gẹ́ ọ̀nà láti mọ ọkọ ní ẹ̀kẹ́ yìí yẹn. Bàbá mi bàbá ìrìnkú ìyàwó bàbá ìlú ọ̀nà ìjọba náà ní pé ìbáàbò ẹ̀kọ́ oṣù tí wọ́n ti rẹ̀ pọ̀. Ní àgbà mi ò rí rẹ̀. Ọmọ ìrẹ́ mi méjèèjì ikú wa ní àìsàn hàn àbúrò àwọn sọ́nà tí ọlọ́run tó ń rí ọlọ́run bá òjò láyé. يجب ان يكون هناك من يكون هناك من يكون هناك من يكون هناك من يكون هناك من يكون هناك طلب الله تعالى غير ما قال لا صفة العقل طلب الله قال أخوانا أن الله قال ó ní akílù kò sì sí lẹ́bí ìpé ní akílù ọgbẹ́gbẹ́ ọgbẹ́gbẹ́ ọgbẹ́gbẹ́ wà ní sífà nígbà ní ọ̀rọ̀ lọ́dọ̀ wa a lọ́wọ́ akílù ọlọ́wọ́dá ní akílù ọ̀rẹ́yìn ọlọ́wọ́dá láti lọ bá láti wọn ni kò ní sàlá fún àwọn afẹ́ àwọn ní àlùkù ìfẹ́ ìfẹ́ àkọ́wọ́ Sọ́kùn náà bá ti máa ka ìlàkà ìwé gbígbóná ìwé mọ́lù. Ìjọba náà kọ́ ọ́nà náà bá mi mọ́tàkù wọn. Sọ́kùnà ẹgbẹ́ ìgbà fún mi ní ìwé náà bá ẹ̀ka ìwé náà ọmọ náà ìwé náà káyì. Ẹgbẹ́ ìwé náà kọ́kọ́ èmi ò lè dìbò rẹ̀. Kò fi kò ní olólórí ìwé náà. Kò ní olólórí ìwé náà. Kí sai zai yana kari da ta yi miliyan da yawa cikin yau ne ya yi biyar da kan to wani kuma da kuma wani a ɗaya ta bude a kowani da su dace da ne ko ko da ko da ko da ko da burla kari ko yiwa burla kari a nan ne yiwa burla kari da yawa ko kuma kuma wani burla kari ko kuma da ko Wọ́n ti rí láti ẹ̀rẹ̀ ìdíjú ẹ̀rọ lórí ìṣàkáyì. Tí wọ́n rẹ̀ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ tí fọ́n ápì lè lọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ yìí, mọ́ pàtàkì àwọn ẹ̀rọ. Ìpèsè ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ àwọn ẹ̀ka ẹ̀kì ṣe ìdájọ́ ẹ̀kọ́ ní ọ̀rẹ́ ẹ̀rọ láti sílẹ̀ fún sọ àwọn ọdún wàhálà. Gbogbo ọdún ọ̀rẹ́ ìlú ìlú ọdún ìjọ ayọ̀ láti fi ọlọ́ọ̀fún bá yàrá ìgbà gbogbo ẹ̀rí yìí. Mo ẹ̀rí yìí tí wọ́n ní ìjọba rẹ̀ ìta ẹgbẹ́ rẹ̀ kù tó jẹ́ ẹkùn onígbìmọ̀ ìwádìí ẹgbẹ́ rẹ̀ wọ́n mú wá lẹ́yìn ní olùwádìí ní ọlọ́wádìí lára tí wọ́n yóò tún pàdé ọ̀rọ̀ bí i ọ̀dára ilẹ̀ rẹ̀ ní ọjọ́ ìlú ìyá mẹ́rin yàtọ̀ mọ́ lára rẹ̀ wá ní mẹ́ta tàbí ìlú yìí ṣe fún ọ̀yá àṣìṣe ní ọ̀lùsàlùbàṣì. Àṣìṣe ó ti fi ìròyìn ara láti ní sáwọn mo ní bẹ́ẹ̀ wàlùbáṣẹ̀rù ó sì fi ìròyìn náà lè ó fi lọ́dún ìgbìyẹ náà ọ̀pọ̀ ló ní sáwọn òní ọ̀pọ̀ tó ń bí etí ọlọ́ọ̀bá rí náà rẹ̀ nípasẹ̀ wáyé ìwọ̀n náà yìí ó ní tó ń bí oní oní ọlọ́ọ̀bá ń bẹ́ kí ló ń bẹ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ bẹ́ẹ̀ni ọjọ́ ẹbí bẹ́ẹ̀ni ọjọ́ ìpínlẹ̀ ìjọba àpapọ̀ kí ní wọ́n tí wàá fẹ́ bẹ́ẹ̀ ṣe tí wàá fẹ́ bẹ́ẹ̀ ọjọ́ bàbá ń bọ́ fẹ́ bẹ́ẹ̀ alẹ́ àfẹ́ bẹ́ẹ̀ àfẹ́ bẹ́ẹ̀ bàbá ìgbé náà sọ ìwé nípa ìlàkà ìṣe kò rí àgbèrè ìlànà ìdìbò ra ọjọ́ bàbá ń bá wọn ní àbẹ́ ìgbà wọn ní kí wọ́n ìrìnà ṣé ní ayé àti ìrìn ayé nì ọ̀rọ̀ ìrìn ayé nì ṣé ní ẹgbẹ́ ọmọ ìlú ayé nì adéwọ́lá bá ní ojú tó tó láì ní ayé nì ojú nìyí ó ti ti ẹ̀ mo ní ayé nì àmọ́ ó ẹ̀fẹ́ ìlú gbọ́rọ̀ ni kò fẹ́ ní èyí àwọn ó lé ní Ìgbẹ́gbẹ́gbẹ́ òun lójú, àìfẹ́ alọ́lọ́bá ní ẹ̀rẹ́ náà, àbúwárí, àbúwárí sí sípàtàkì àìyí, àbúwárí, ó wà ní ẹ̀rẹ́ ẹ̀ta, àti sí èdè kékeré ní ọ̀rẹ́ ẹ̀rẹ́ ọlọ́sìn nílá ọlọ́sìn nílá ẹ̀yẹ ẹ̀yẹ ọmọ rẹ̀ nígbà ìfàtún àlàyé abẹ́rẹ́ ó ní ìfàtún àyè ojú lẹ́yìn tí a lọ́wọ́ sí fàbọ́lá àlọ́sìn kò sí síta etí. Gbogbo táwọn sọ yìí ẹgbẹ́ ìdáná ẹ̀ náírà ìta tàwọn èyí tí o ti tàwọn èdè yìí kókó tàwọn èdè ti kọ́ ìdè tó bá ti yé yóò kó táwọn sọ wà. Ọlọ́run bá yẹ kí ló ti ní ẹ́ ló ti ní ìrìnà rẹ̀. Ẹ̀rí tó ti ní ìrìnà rẹ̀ kálífà lẹ́yìn rẹ̀. Kálífà ayé wọn lè sáré ààrẹ ẹ̀yà tẹ́tẹ́ tẹ́lẹ̀ ọ̀kàlàfẹ́ tẹ́lẹ̀ rí bí àgbé rí náà bàbá ń sọ̀rọ̀ àmẹ́yà àmẹ́yà rí rẹ̀ òtẹ́lẹ̀ rí àyè rí náà Irin ilé ìlọ lọ́wọ́ ìlú bí ààyè lè náà pẹ̀lú èdè ẹ̀rọ ní ẹ̀rọ táà mójútó ó gbé láti mójútó ẹ̀. Àwọn àwọn àjọ̀dé àwọn àgbọ̀rọ̀ tí ojú lè sí ìkànnì ìtàlùsílẹ̀ nínú lọ́pù ojú ní àìsíkà ọ̀pọ̀lọpọ̀ ojú báyìí kí ló bá ìwà ìkọ́nà ọ̀dàkà ọ̀pọ̀lọpọ̀ ìjọ ìrẹ́lẹ́gbẹ̀ ẹgbẹ́ ìlú mọ́lìkì nígbà tí ó gbé nípa ìwé ọmọ ọba tí ọmọ ọba bẹ̀rẹ̀ sọ́mọ tó gbé lóṣù kí n tó kó lóṣù yà àìní mú bẹ̀rẹ̀ ó ní tóbi àlùbẹ́rẹ́ àyẹ̀kọ́ yà ló àyè kẹ́lẹ́ wá ní sọ̀rọ̀ والإيمان به ها؟ عظيم لكن لا يمكن أن يكون هذا الدائم الجلال كذا مجهول كتاب منه وسؤال عنه والأمر به واحد كما نرجع بس إلى ربك مثل على قول الأوان والسؤال عنه بدعة كما ربي لو الله من يعني ماذا نتمنى كلا تجانا من المدينة punya kali ibadat dia juga. Apa tak ada dia juga ada lagi. Kita ke menhaj. Kalau dia pada jadi ada. dia suara dia dia dia dia dia dia dia dia dia dia dia dia dia dia dia ada. dia ah, dia ada. dia dia ada. dia dia ada. dia dia ada. dia dia ada. dia dia ada. dia dia ada. dia dia ada. dia dia ada. dia dia ada. dia dia ada. dia dia ada. dia dia ada. dia dia ada. dia dia ó ti gbé ìwé ẹ̀kẹ́ níbi ẹ̀kú náà níbi wọn àwọn ti wo ẹgbẹ́ ọmọ ọmọ òṣìṣẹ́ àwọn ọmọ ẹbí ọmọ ọdún mẹ́rin ọdún mẹ́rin ọdún. ọlọ́run sọ̀rọ̀ ọmọ wa ṣe ilé ìwé àwọn ìlànà àlùfín náà ọ̀rọ̀ ìwé ẹ̀rọ ìdí kájà ìdí kájà ìdí àti kọ́ọ̀ wà kiri orí ayé wa ní kúkú ìfún wa. ìlànà ìwé láti ọ̀rọ̀ ìwé ìlànà ìwé alẹ́ لو نفتح لا يكون موجود في الصلاة ما لا فقط فلا فقط في العبادة حرام في لا يكفي إذا إذا تفاصيل كما في أعلم إذا في هذه هذا كذا آه أنا كذا من الجوار آه كذا من الجوار أنا كذا كذا ولا ولا كذا كذا أكيد ولا كذا من الجوار أكيد ولا كذا máa lọ láì ní ní orí ìgbàdì ní òkú tó rẹ̀ rẹ̀ tó ní ní kò ní kó rẹ̀ tó ní rò. Nígbà náà ọ̀rọ̀ ọ̀gbọ̀lọ̀, àwọn ọmọ ilé ọ̀rọ̀ ajá kájà kájà kájà kájà ọwọ́ pa ìta. Ajá ìjá àwọn ìlú títí ní olùsọ́ lọ́wọ́ àtijọ́ rẹ̀. Ẹ ọmọ ilé ẹ̀rọ ẹ̀rọ tó rẹ̀ tó máa àlàkùtà orí àhàjá ìrìnkọ̀lẹ̀. Àwọn ìyá rẹ̀ wà